أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين الحمد لله الحمد لله الحمد لله رب العالمين أدوكو لدو أولو وبالكي ولا ọba tó mọ àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan pẹ̀lú ayọ̀ àtàláfíà tí a dẹ̀ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. ẹ rí i pé a ti mú jimá àkọ́kọ́ kọjá nu Ramadan báyìí jimá aláwọ̀kọ́ ó ti lọ àti kọjú sí jimá ẹlẹ́ẹ̀kejì báyìí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ rí i pé nísìnyí Ramadan ó tán yìí tó àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá o ọba tó mú abẹ̀rẹ̀ débi tá a dé yìí ọlọ́run musa gbà ní ìbádà fún wa eléyìí ni mo fi kí i káàbọ̀ sórí ètò wa lénìí ètò wa Ramadan Kareem láti iléeṣẹ́ alábàárìkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn orúkọ èmi ọmọ yóò yí padà Alhaji Abdulkadir Yusuf ọba ẹkùn soro ọwọ́ àdúrà náà ni èmi ni mo kalẹ̀ sórí ètò tòní gẹ́gẹ́ bí ìṣe mi ní gbogbo ìgbà hmm, ẹ̀rí kó tó di pé àtàràbọ̀ ètò yẹn yẹn ní gbogbo ìgbà ẹ̀yin náà ti mọ abẹ́rẹ́ òun ti rí <laughs> ẹ̀kọ́ oríṣiríṣi ló wà ń bẹ̀ o ẹ̀kọ́ Ramadan ẹ ẹ fẹ́ gbẹ́kọ̀ lẹ́rọ yìí lágbà ọlọ́run á lọ sókè lọ́run nísìn á lọ wo eré náà tí a bá wá padà dé àlejò mi á wọ orí afẹ́fẹ́ tálà àlejò mi lónìí pẹ̀lú ògbó náà tán bá dé ẹ padà máa rí wọn tálejò bá wá lọ lénìí á pín ẹ̀bùn á hmm? tún pín ẹ̀bùn lénìí irú ẹ̀bùn la fẹ́ pín lénìí tá a bá padà dé lẹ́ẹ̀ máa padà mọ́ àmẹ́jà lọ sókè lọ́run nísìn ká lọ pàdé eré nísìn wa tòní ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem gẹ́gẹ́ bí mo ti sọ nígbà tí à ń lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan ká tó lọ wo eré orí ìtàgé tí a wò tán mo ní àlejò mi ti wà ń bí pẹ̀lú mi ìgbà tá a bá máa fi padà dé èmi àtàlejò láàjọ bó sórí afẹ́fẹ́ àlejò mi náà ti wá dé wọ́n ti wà ń kalẹ̀ báyìí àwọn náà ni bàbá wa Alhaj Mashood Oyewole tí a mọ̀ sí former pastor Matthew Oyewole ọdún ni wọ́n ní ní iléeṣẹ́ Orísun bí wọn kì í ṣàìmọ̀ fólókó wọ́n ti ń bá wa dòwò pọ̀ ọjọ́ ti pẹ́ wọ́n ti wá máa bá wa lálejò ní gbogbo gbà. bàbá salamu alaykum wa rahmatulah barakatuhu. wa aleykum salam wa rahmatulahi wa barakatuhu. ọlọmọ sàjẹ kí a rí i pé bàbá. àmín yàrá lọ kọsàkùn dáadáa kọsàkùn àlàáfíà. àmín yàrá ilọlá. àmín. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé inú Ramadan la wà. bẹ́ẹ̀ni. a dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ní alukur'an yìí pé Ramadan yìí yayọ alladhina amanu kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum bá a ti ṣe lọ́ràn yẹn lórí àwọn tó ṣíwájú yìí hmm, hmm. àwa mùsùlùmí tẹ̀ gbàgbọ́ pé gbogbo ànábì ọlọ́run tí wọ́n síwájú ànábì muhammad táwọn náà níjọ bí ànábì isa ti jẹ́ jésù bí ànábì musa ti jẹ́ mose àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. àwọn náà nípa tí wọ́n kó nú àwẹ̀ àwẹ̀ yìí ti wà tipẹ́tipẹ́ kì í sí pé orí wa ló ti bẹ̀rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó rí ilé tó sì ríta ẹ ti rí báíbù ẹ rí kùránì ẹ rí gbogbo ẹ̀ afẹ́kẹ́ sọ fún wa gbogbo àwọn ànábì ọlọ́run tó ti gbà àwẹ̀ yìí rí ǹjẹ́ lóòótọ́ ni wọ́n gbà bẹ́ẹ̀ àwọn àjọ wọn náà sì gbà bẹ́ẹ̀ báwo ni Ramadan yìí ṣe wá jẹ́. alihamdulilayi rabi alamin mo kọ́kọ́ kí gbogbo wa kú ọdún ẹ̀mí ewu sọ̀pọ̀ ẹ̀ ìsìláàmù n tó tún fi jẹ́ ẹ̀sìn kan tó fi yàtọ̀ jù ni pé kò sí àdádálẹ̀ gbogbo tí àwọn ànábì ìṣáájú ṣe hmm. òun náà ni ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ló gùn lé hmm. kò ya tiẹ̀ sọ́tọ̀ kútìbà lẹ́kùn sí à a ṣe àwẹ̀ lọ́ràn èèyàn fún bá a ṣe ṣe lọ́ràn èèyàn lé àwọn tó síwájú àwọn òun ló síwájú bíbélì náà là á wò nínú ìwé eh, Jeremáyà orí ìkẹta àkẹrin ó dín ní ogójì ẹsẹ̀ kẹsàn àti kẹwàá ó ní ní oṣù karùn ọba Jòákímù a sì kéde ààwẹ̀ ó ní ní oṣù ọdún karùn-ún ọba joakimu a sì kéde àwẹ̀ ká gbogbo jerusalem àti juda ní oṣù kẹsàn-án tá a bá sì wò ó oṣù kẹsàn-án náà oṣù ojú ọ̀run ni o hmm. a sọ gregorian calendar o oṣù ojú ọ̀run oṣù kẹsàn-án rẹ̀ la kéde àwẹ̀ torí ìgbà tí a kọ ìwé bíbélì tí a kọ̀wé jeremaya kò tí ì sí ti jẹ́ grigori oṣù ojú ọ̀run ni wọ́n ń lò torí ńgbà tí wọ́n mú wọn kúrò tọ́lọ̀ mú wọn kúrò nílẹ̀ Egypt àwọn ọmọ Israẹli oṣù ni wọ́n ń kà ojú ọ̀run oṣù ojú ọ̀run ni wọ́n ń kà táwa náà wo exodus ó ní oṣù yìí ni ó jẹ́ àkọ́kọ́ oṣù fún yín òun ni ó sì jẹ́ ìkíní oṣù nú ọdún fún yín yẹn là ń pè ní muhara ó wáá sọ ohun tó bá di ọjọ́ báyìí ẹ ṣe báyìí náà làwa náà sì gùn létà ń ṣe inú Islam oṣù kẹsàn-án yìí la kéde ààwẹ̀ ká gbogbo Jerusalem àti Juda lápapọ̀ torí di èyí oṣù kẹsàn-án ààwẹ̀ oṣù kẹsàn-án ti jẹ́ Ramadan kì í sórí ànábì Muhammadu sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ni pé wọ́n wá ń ṣe ààwẹ̀ yẹn bó ṣe wù wọ́n hmm. tá bá wọnú ìwé àìsáyà orí ìkejìdínlọ́gọ́ta sáàwẹ̀ tí mo ní ẹ gbà rè ẹ̀ ń kàn fi bí para yín ni ṣe bí mo sọ fún pé tẹ́ ẹ bá gbààwẹ̀ yìí ẹ lójú àánú ẹ mọ fáwọn tẹ́bi ń pa ẹ mọ fún ọ lóúnjẹ ẹni tí òrí lé gbé ẹ mú wá ẹni tí òrí kẹ ṣe ẹni tó bá wà gbèsè ẹ yọ ń gbèsè ẹ mọ fún kùn máyà yín lọ́rùn sáà tí mo ní ẹ gbà nìyẹn ààwẹ̀ tí mo ní ẹ gbà kọ́ yìí ìdí nìyẹn tá a fi dá dúró nígbà tí ànábì yìí sá àlẹ́sàlátàsálà tá à ń pè ní Jésù wa dé àwọn Farisí wa challenge ẹ̀ kí ló táwọn ń gbààwẹ̀ táwọn ọmọ rẹ̀ ò gbà àwọn ọmọlẹ́yìn rẹ̀ ò gbà wọ́n ní ẹ́n a máa gbà wọn ò ní gbààwẹ̀ ń gbà tí ọkọ ìyàwó wà pẹ̀lú wọn hmm. ṣùgbọ́n ibi tó bá yá wọn gbààwẹ̀ n ló fi sọ nínú ìwé dùwánù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ kejìlá ó ní àǹfààní yóò jẹ́ fún mi tí mo bá lọ tí ì lọ kò ní í dé ta ni tọ́ka sí ànábì muhammadu ni sallallahu alaihi wasallam ó ní tó bá dé yóò fi òye yí aráyé nípa àtẹ̀sẹ̀ yóò máa sọ ohun tí ń bọ̀ fún yín yóò tún máa sọ tó ti kọjá fún yín yóò máa sọ tí ń ṣẹlẹ̀ fún yín àǹfààní yóò jẹ́ fún yín o ó nítorí wípé òun gangan gangan ni ó wàá fòye yé yín. Allah. torí ìdí èyí nígbà táwọn bì dé ẹ rí i pé gbogbo sallallahu alayhi wa sallam gbogbo ìgbésẹ̀ yìí ló tẹ̀lé kódà tó yí kan gbogbo ń tà sí inú Islam kò sí àṣà nù bẹ́ẹ̀ o kò dẹ̀ sí pé bóyá àdáwọ̀ bọ̀wọ̀ kan wà ń bẹ́ẹ̀ kò sí àdábọ̀ ọbẹ̀ ó dẹ̀ bá mú bí bíbélì ṣètò. allahu akbar allahu akbar alhamdulilayi ajá sí pé àwẹ̀ rọ̀mùdánù yìí kì í sí pàwà làákọ́ bẹ̀rẹ̀ ó ti wà tipẹ́tipẹ́ pé wọ́n kéde àwẹ̀ nínú oṣù kẹsàn-án bẹ́ẹ̀ni àti àti báwo tàbá dẹ̀wò ramadan náà hmm. oṣù kẹsàn-án náà ló fọ́ọ̀lù sí tàbá ní muharram hmm. hmm. sofar rabiul awal rabiul thani jumada ula jumada thani rajab shaban ramadan allahu akbar oṣù kẹsàn-án náà lọ́bọ́ sílùú tó àdúpẹ́ á ọlọ́mọṣàjáre yìí pé bàbá kí wàá ni ó mú ramadan jẹ́ oṣù tó yàtọ̀ tó fi já àtọ́jú pé àwẹ̀ ẹnu ẹ̀ ó fi yàtọ̀ sí gbogbo àwọn àwẹ̀ tó kù. ẹ ṣe n tó fi yàtọ̀ ni pé nàmbà wà ọ̀ràn yẹn ni hmm. ọ̀ràn yẹn làwẹ̀ Ramadan fún gbogbo ẹni tí Ọlọ́run fún ní okun àtagbára láti gbà fún gbogbo àwọn torí nígbà náà ní ọ̀hún náà gbà náà ó ní àwọn tí wọ́n gbọ́dọ̀ gbà á ọ̀ràn yẹn wá ló ṣe lé wọn lórí o ṣùgbọ́n àwọn á lọ́nà tí yóò wu Ọlọ́run tó fi kún un ní ìgbà lọ́wọ́ yín mọ́ àwẹ̀ yín ti ń fẹ́ ń fẹ́ nígbà tí jésù dé jésù bá wọn participate dún ẹ̀ ló fi gba ogójì ọ̀sán àti ogójì òru tiẹ̀ kò wá síbi kankan téèyàn lè tọ́ka sínú bíbélì pẹ̀lú ògo ọlọ́mọ lọ bible college o kò síbi kankan téèyàn lè tọ́ka sínú bíbélì tó ṣe àwẹ̀ ogójì ọ̀sán àti ogójì òru ní dandan àfi àwẹ̀ oṣù kẹsàn-án ló ṣe ní dandan èyí tí Ramadan fi yàtọ̀ ó yàtọ̀ oṣù Ramadan yàtọ̀ pátá oṣù àánú tó wà ní oṣù oṣù oṣù oṣù àforíjì ni oṣù àforíjì nu bíbélì oṣù àforíjì ni oṣù àánú ni kódà èṣù gan ní ìsìn yóò wá àwọn ilé ọtí dá àwọn àwọn aṣẹ́wó gan wọn ò ní kọ́sítọ́mà hmm. mọ́ wọn hmm. kálukú ti ń pẹ́ kálukú ah wàhálà dé ah, <laughs> Ramadan ah, ah ọkọ ẹni tí ń gbà ọlọ́run kọ́ mọ́sá gbà lọ́wọ́ wa ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run láìláà ìlọ́lọ́ bàbá àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí ẹ ṣeun ga tí ẹ fi wá sílẹ̀ tẹ́ gbogbo bàtà bá ti ránṣẹ́ sí i báyìí lẹ́ ń bọ̀ wá pẹ̀lú òògùn ọlọ́run ṣáà láò sẹ́rí hmm. ìta ṣe ìta ń ṣe lọ́wọ́ yìí part one ni okay. part two wa ń bọ̀ okay. tẹ́tù wa bá wa sọ̀rọ̀ torí pé a fẹ́ lọ deep nínú pàtàkì àwẹ̀ Ramadan yẹn àti tó mú àwẹ̀ Ramadan tó tún fi yàtọ̀ sí gbogbo oṣù tó kù pàtàkì ju òru alálùbáríkà kan tó wà nú ẹ̀ hmm. ẹ wà padà bá wa discuss yẹn later nígbà tá a bá padà wá ní apá kejì ọlọ́ọ̀dá nǹkan mọ́sà bá a san yín lẹ́sàn-án rí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlá ilá lọ́lá adúpẹ́ pọ̀ ọlọ́run bá wa alhaji wa eh, mashahud oyewọlé táwọn sí former pastor matthew oyewọlé ọlọ́run dákun sábà dúró tì yín bọ́lá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àbáwá tí wọ́n ṣagbátẹrù abala tí ẹ̀ ń wòye àwọn náà ni baba dr ahmed ọ̀lànìyí sọ̀làhùdín aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited ọlọ́run sábà dúró tì baba náà ọlọ́run máa fi wọ́n sílẹ̀ láéláé bọ́lá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run nítorí pé n tó fà tèmi máa fi ń gbé yín wá lọ́dọọdún hmm. tí bàbá fún ẹ sọ pé kíláàsì kì í máa gbé yín wá lọ́dọọdún ni pé hmm. tí bàbá fi wá dẹni tí wọ́n ń dá ṣètò wa hmm. ètò Ramadan yìí ẹ̀yin lọ́lọ́run ló ń sábàbí rẹ̀. Allahu Akbar ìdí tí mo sọ pé yìí lọ́lọ́run ló sábàbí rẹ̀ pé ọdún tí mo gbé wá sórí ètò hmm. tá a jọ ṣe interview tá a jọ hmm. sọ̀rọ̀ hmm. ọlọ́run wa ní bàbá bàbá òun sábà wo tẹlifíṣàn àmọ́ wọn wo wọn wo program yẹn jọ yẹn bílẹ̀ ṣe mọ́ náà ṣe pé ah báwo la ṣe fẹ́ dá ṣètò yìí pé àwọn ní interest nínú ẹ̀ láti gbà yẹn wọn dẹ̀ ti ń dá ṣètò wọn á kẹ́mù fún wa wọn á ṣètò fún wa wọn tún gbèrò pípé wa wọn sì gbé fún wa ọlọ́mọdé ọba jẹ́ fún wọn láéláé ọlá nẹ́bí lọ́dún láti sọ̀tẹ́ pé tá a bá ti gbà yẹn lálejò báyìí a gbọ́dọ̀ má jẹ́ kí bàbá ọmọ gbé ẹ lẹ́ni màá fún yín ní aṣọ aṣọ ọdún bàbá màá fún yín ní aṣọ ọdún tó yẹ sí iléeṣẹ́ abicus property àwọn náà ní kí á fún yín abicus property eh, alhaja wa saidat hmm. olúṣọlá kòsọkọ hmm. àwọn náà ní kí á fún yín ní aṣọ ọdún màá fún yín ní aṣọ ọ̀pá márùn-ún lágbára ọlọ́run ṣáàlá màá fún yín ní slippers látọ̀dọ̀ alhaja wa damorish alhaja wa kadija damorish ẹ gba slippers ẹ sì gba ìtẹ́ kírun láti iléeṣẹ́ standard insurance consultant limited àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta àbí mélòó mẹ́ slippers ìtẹ́ kírun àtàsọdún yóò mọ̀ báyìí lọ tọ̀ nose mask tún lè láti iléeṣẹ́ standard náà so in case tẹ́ bá fẹ́ jáde lọ so ó ti dára ìmúra wa lónìí ẹ̀sùn dára yìí bọ́lá ọmọ sábà dúpẹ́ fún yín ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fún yín ní ẹ̀bùn báyìí kó tó wáyé pẹ́ mọ̀ lọ́nà bàbá bàbá the standard insurance wọ́n ní tí n bá ti gbé e wá báwọn pé mm, mm. àwọn ò sí ń tòsí lóòótọ́ àmọ́ mm. báyìí báyìí ni mo gbúwà o kí n ṣètò owó ọkọ̀ fún yín so owó ọkọ̀ yín ti wà ń tòsí ń bì. so so two three four five five thousand rand. Allahu akbar. jazakumullahu khairan. ẹ bá ń wa. lọ́wọ́ wọn. adúpẹ́ ah, lọ́wọ́ Dr. Hamad hmm. ẹ jẹ́ olùdarí iléeṣẹ́ Standard eh, Insurance Consultant Limited. abicos property na fún mi lásọ. ok iléeṣẹ́ wọn ọlọ́run ọba yóò jọ máa lòkè. àmín. láti ìgbà tí a ti mọra wọn ń ṣe dáadáa púpọ̀. Allahu akbar. oh no wọ́n jẹ́ kí ìwúrí ó bá mi nínú Islam wọ́n ń ṣe dáadáa púpọ̀ kódà bí wọ́n ṣe wà níbi tí wọ́n wà wọ́n tún máa ń sẹ́ǹdì sí mi àwọn máa ń sẹ́ǹdì sí mi ọlọ́run ọba yóò bá mi dúró táwọn náà ó bá mi dúró táwọn náà ó wàá bá ẹ̀sán náà níbi tó lérè dáadáa ọlá tí tóbi ọlọ́run ọlá ìyàlùkúránì ìyá wa tó fún wa ní aṣọ hmm. ọdún. alájà saidat olùsọlá kò sọkọ abicos property. Ah, ọdún ayọ̀ ní gbogbo owó mọ̀ ṣe aláwọ̀ akíbà gálùbáríkà mọ̀ wọ́sẹ̀ tí wọ́n náà. àmín ya Allah ọlọ́ọ̀bá kò ní fi ládẹ́ dùn yóò. àmín ya Allah. ẹ ṣe adúpẹ́ púpọ̀. àmín Allah àmín Allah. sukran tó ọjà bó ti jẹ́ ní abala tí ó wà abala tá a wà yìí a lọ sókè lọ́hùn nísìnyí ẹni tó gba ìbéèrè wa ní èyí tí a ṣe kọjá ní ìjẹta àbí ìbéèrè tá a béèrè ìjẹta ẹni tó gbà á fi hàn ojú ayé ẹ ṣe wẹ̀kú kalẹ̀.